يقدر في الدفاع فابتدي وهو المعين على نجاة لمقصدي وهو الذي نصر النبي محمدا وسينصر المتتابعين لأحمد لا تقذفونا بالشهود فإننا سرنا على نهج خليل محمد ولقول من شرع الشريعة نسله وعلى مقولته الكريمة نهتدي ولكل قول نستدل بهاية àwọn oníhàdìsí ìdájọ́ ìlànà kan ṣẹlẹ̀ láàrin ọjọ́ ń pè yín wá. lánàá ti lè fún ìyá rẹ̀ ìfẹ̀hánàá. ọ̀nà mímú ṣe lọ́dọ̀ pé ìbàlẹ̀ náà kó sọ́ọ̀bù. لا تطعمون وترمزون كهنما جئنا داعيا للعقيدة مفسد الدين قال الله قال رسوله وما لدين الله أفضل مرشد وما لدين الله أفضل مرشد أعوذ بالله من الشيطان الرجيم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 وكل مودسة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدعو فون الله وبا ọlọ́run ọba èyí tó ṣe pé òun náà ni ó ní ọpẹ́ òun tí ó ga jù tí ọlọ́run ọba ṣe fún èmi àti ẹ̀yin òun náà ní pé ọlọ́run ọba ó ṣe wá ní mùsùlùmí èyí tó jẹ́ wípé oore náà òun náà ni ẹnì tó bá jẹ́ mùsùlùmí yóò fi máa lẹ́tọ̀ọ́ sí àwọn oore àlìkìyá náà abẹ́lọ́run ọba tó ti fún wa ní oore ìjẹ́ mùsùlùmí kó má gba oore ìjẹ́ mùsùlùmí náà kọ́lọ́ má gba lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa abẹ́lọ́run kí ọlọ́run ọba kó pa wá ní mùsùlùmí kí ọlọ́run ọba kó gbé wa ní ẹni tí á jẹ́ mùsùlùmí kí ọlọ́run ọba kó ṣe wá ní ẹni àlìjánná pẹ̀lú sábàbí Islam lẹ́yìn náà àtúndúpẹ́ pé ọlọ́run bá fún ẹnìkọ̀ọ̀kan wa ní àlàáfíà ara òun náà la fi lè jókòó síbí yìí láti lè máa bára wa sọ̀rọ̀ ọlọ́run àlàáfíà tí ń bẹ ní ara ẹnìkọ̀ọ̀kan wa kí ọlọ́run bá kí ó mọ̀ gbà á àlékún àlàáfíà kí ọlọ́run bá ó ṣe fún ẹnìkọ̀ọ̀kan wa gbogbo àwọn tí ò ní àlàáfíà ọlọ́run kó bá fún wọn ní àlàáfíà. Amen ẹ wá gba náà adúpẹ́ ìfọ̀kànbalẹ̀ èyí tí ń bẹ ní agbègbè yìí òun náà la tún fi lè jókòó tó fi jẹ́ rọrùn fún wa láti máa bára wa sọ̀rọ̀ ọlọ́run kọlọ́mọ yọ ìfọ̀kànbalẹ̀ kúrò ní agbègbè yìí gbogbo ibi tí ò sí fọ̀kànbalẹ̀ kọlọ́n kó bá fi fọ̀kànbalẹ̀ síbẹ̀ ibi náà kọlọ́n kó tún ṣàlékún ìfọ̀kànbalẹ̀ ibẹ̀ gbogbo àwọn orí tó kù náà ni adúpẹ́ fún ọlọ́run ọba kí ọlọ́run ọba kó gba ọpẹ́ náà ní ọwọ́ wa àwa bẹ ọlọ́run ọba fún ìbára wa sọ̀rọ̀ títí ọ̀sán yìí kọ́lọ́run ọba kó ṣe ní nǹkan tí a fi rí ìyọnu ọlọ́run kọ́lọ́run kó má ṣe ní nǹkan tí a fi rí ìbínú ẹ̀ èmi tí màá máa bá wa sọ kọ́lọ́run kó fa hàn mí mànà ẹ̀yin náà tí ẹ máa gbọ́ kọ́lọ́run kó jẹ́ kí ẹ gbọ́ ní àgbọ́yé kọ́lọ́run jẹ́ kí ọ̀rọ̀ náà jọ wúlò fún èmi àtẹ̀yin ní ayé àtọ́badíjọ́ gbẹ̀dàkìyàmà la hawla wala quwwata tẹ̀síìrì wa èyí tí a ṣe gbẹ̀yìn ó jẹ́ nǹkan tí ó wáyé nínú suratul Maryam Quran nineteen aya fifty seven òun náà ni a ti ṣe tẹ̀síìrì gbẹ̀yìn sí aya fifty nine wọ́n kà fún wa so a ṣàlàyé eléyìí fún wa kó di pé a máa bá tẹ̀síìrì tòní lọ. Naam. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعناه مكانا عليا ọlọ́run bá tí ọlá rẹ̀ ga ń ṣàlàyé fún wa nípa ànábì ọlọ́run tí a mọ̀ sí Idris alayhi salatu wa salam ànábì ọlọ́run ọba yìí ọlọ́run ọba ń ṣàlàyé fún wa ń bíi pé òun gbé ipò rẹ̀ ọlọ́run ọba ní òun gbé ga ní àwọn ipò tó ga lọ sókè ọlọ́run ló ń ṣe fún un àlẹ́ ṣàlàyé léyìí fún wa pé ipò tó ga tọ́lọ́run bá ṣe fún ànábì ọlọ́run yìí òun náà ní wípé ìwé iṣẹ́ rí rẹ̀ ó kún fún àwọn dáadáa ní iwájú ọlọ́run bẹ́ẹ̀ náà ni a rí pé àwọn àáfàá kan nínú àwọn àáfàá tó ṣáájú lọ náà tún lọ síbi wípé ọlọ́run ọba gbé ga lọ sí sánmà túrú màlákù kan nínú àwọn màláíkà tó lè jẹ́ pé malakuje malakul mount ó wá pa sí sánmà ẹlẹ́ẹ̀kẹrin ṣùgbọ́n ẹ̀rí lórí ọ̀rọ̀ eléyìí kò jẹ́ ti a lè fìdí ẹ̀ múlẹ̀ tó. ọlọ́run bá ń ṣàlàyé fún wa nípa ti ṣe àgbéga fún ànábì ọlọ́run bá ti ṣe Idris náà. ọlọ́run ní gbogbo àwọn ànábì ọlọ́run tó jẹ́ pé a ti ń dárúkọ bọ̀ a sọ̀rọ̀ nípa Zakariya a sọ̀rọ̀ nípa Yahya. a sọ̀rọ̀ nípa ànábì ọlọ́run ọba tí ń ṣe Ibrahim ọlọ́run ọba mẹ́ńṣán Isaac ọlọ́run ọba mẹ́ńṣán Yakub ọlọ́run ọba ti mẹ́ńṣán ọmẹ́ńṣán Musa ọlọ́run ọba mẹ́ńṣán Ismail ọlọ́run ọba tún mẹ́ńṣán Idris gbogbo pátáyẹn aleyhi musalatu wasalam ọlọ́run ní àtàwọn míì náà tí wọ́n tún jẹ́ àwọn. tí wọ́n jẹ́ àwọn ànábì ọlọ́run gẹ́gẹ́ bá a tún ti kà fún wa nínú àwọn àyà míì ọlọ́run ní wùlá na àni amallahu alayhim ọlọ́run ní gbogbo àwọn wọ̀nyí òun ni àwọn tó ṣe ní pé àwọn ọlọ́run ọba aṣèdẹ̀kùn lé wọn lórí. mìíràn ìlànà zoro ni ọlọ́run gbogbo wọn pátá yáyá. òun náà ni wọ́n jẹ́ ànábì ọlọ́run gbogbo ni wọ́n jẹ́ ànábì ọlọ́run ọlọ́run wa ní àwa pín àwọn ànábì ọlọ́run ọba yìí sí oríṣiríṣi ọ̀nà nígbà tí bẹ ànábì ọlọ́run ni ádámù ọlọ́run ọba ò ṣe ádámù ní òjíṣẹ́ ṣùgbọ́n ó ṣe ní ànábì ọlọ́run ànábì wa ní nínú àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ òun náà ọlọ́run ọba náà ṣe ìdírísì náà ní ànábì ọlọ́run ọlọ́run ọba ò ṣe ní rasul ọlọ́run nínú àrọ́mọdọ́mọ Adam ayọ̀ ànábì ọlọ́run ọba ń bẹ tá a náà ní ànábì ọlọ́run ọba náà òun náà ní ìdírís nam. ọlọ́run ní nínú àwọn tí àwọn ọlọ́run ọba tá a gbé wọn sínú ọkọ̀ ojú omi pẹ̀lú Nuhu pẹ̀lú ànábì ọlọ́wọ́n pẹ̀lú ìránṣẹ́ ọlọ́wọ́n ọba àkọ́kọ́ òun náà ni Nuhu Nuhu náà òun náà jẹ́ ìránṣẹ́ ọlọ́wọ́n ọba àkọ́kọ́ èyí tó jẹ́ wípé ọlọ́wọ́n ọba ní kó kan ọkọ̀ ojú omi tó dẹ̀ kó gbogbo àwọn tí wọ́n gbà fún síbẹ̀ àti àwọn ọmọ rẹ̀ mẹ́ta táwọn náà gbà fún yàtọ̀ sí ọmọ rẹ̀ tó yẹ pé ó sínú omi tó ń ṣe kànáà àwọn ọmọ rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta wà ń bẹ̀ ṣùgbọ́n àwọn ànábì ọlọ́run ọba náà tún wà ní ìbàdí àwọn tí wọ́n ń gbé sí inú ọkọ̀ ojú omi náà ọlọ́ni àti àwọn ànábì ọlọ́run ọba ìtọ́jú wọn ń bẹ níbàdí àwọn tí wọ́n wà nínú ọkọ̀ ojú omi pẹ̀lú núhù tánàbí Ibrahim náà sì jẹ́ ìkan nínú àwọn ànábì ọlọ́run ọba náà nàm. ọlọ́run ọba tún ṣàlàyé fún wa pé nínú àwọn ànábì ọlọ́run àtúnyọ nínú àwọn àrọmọdọ́mọ eh, eh, eh, àrọmọdọ́mọ Ibrahim èyí tó jẹ́ pé Ibrahim àwọn ọmọ rẹ̀ méjì tọ́lọ́run ṣe ní ìránṣẹ́ ọlọ́run tó ṣe wọ́n ní ànábí ọlọ́run ọ̀hún náà ni Ismail àti Ishaq ọlọ́run ọba ṣe àwọn méjèèjì ọlọ́run ṣe wọ́n ní ìránṣẹ́ ọlọ́run ọlọ́run ọba wa yọ látara Ishaq ọlọ́run ọba wa yọ Yakubu níbẹ̀ látara Ismail ọlọ́run ọba yọ òjíṣẹ́ ńlá ọ̀run sàlám ọlọ́run ọba yọ ànábì sàlám ọlọ́run ọba yọ níbẹ̀ torí bí àwọn àrọ́mọdọ́mọ Anabi Ibrahim bọ́lọ́wọ́n bá ti ṣètò rẹ̀ nìyẹn náà. ẹ wàá rí Israel òun náà ni Isaac òun náà ni wọ́n ń pè ní Israel ó kọ ẹ̀ òun náà ni Yakubu òun ni wọ́n ń pè ní Israel lára ọkọ̀ tí ń jẹ́ òun náà nìyẹn sọ ibẹ̀ náà ni wọ́n ti yọ àwọn Israelite torí pé àwọn ni wọ́n jẹ́ àwọn àrọ́mọdọ́mọ Yakubu ọlọ́run ọba dẹ̀ yọ ànábì ọlọ́run ọba tó pọ̀ ọlọ́run ọba yọ ní ara wọn sọ ọlọ́run bá ń ṣàlàyé fún wa pé nínú àwọn tó ń tún yọ àwọn ànábì ọlọ́run ọba iná ni àwọn àrọ́mọdọ́mọ Yakub ọlọ́run ọba ló yọ àwọn ànábì ọlọ́run ọba ń bẹ̀. ọlọ́run ní àwọn ànábì ọlọ́run ọba yìí mímbàyà níyà ọlọ́run ní àwọn náà ni wọ́n jẹ́ ẹni tó ṣe wípé àwọn ọlọ́run ọba àfiwọ́n mọ̀nà wàjìtà báyìí náà àwọn ọlọ́run ọba a sì ṣà wọ́n ní ẹ̀sà إذا تتلى عليهم àwọn tí wọ́n wá jẹ́ àwọn ànábí ọlọ́run nínú bẹ̀rù tí wọ́n máa bẹ̀rù ọlọ́run náà ni pé tí wọ́n bá ka ọlọ́run ọba tí ń ṣe tí wọ́n bá ti ń ka àyà rẹ̀ tí wọ́n bá ti ń kà á fún wọn. kọ́rù sójàdá ọ̀pọ̀ kíyà. ọlọ́ni kọ́rù ọlọ́ni gbogbo wọn pátá yányá òun náà ni wọ́n máa ń wó lulẹ̀ lẹ́ni tí ó máa forí kalẹ̀ fún ọlọ́run ọba tí wọ́n dẹ̀ tún máa jẹ́ ẹni tí ó máa sunkún pẹ̀lú ìforíkalẹ̀ náà. ọ̀pọ̀lọpọ̀ mi ń ba'dihim khayfun yad'u as-salah. ọlọ́wọ́ bá wá ń ṣàlàyé nínú àyà tó jẹ́ pé òun náà níbẹ̀ náà ní adé tí a ń bá tẹ̀síìrì ẹ lọ ọlọ́run ní fakọ́láfà min ba'dihim khalifun ọlọ́run ní lẹ́yìn àwọn tí wọ́n jẹ́ àwọn ànábí ọlọ́run ọlọ́run ní àwọn tí wọ́n jẹ́ àwọn àrólé tó jẹ́ àrólé tó burú tí wọ́n máa ń jẹ́ àwọn tí ọ̀dà wọ́n wà á máa rólé lẹ́yìn wọn àdó òṣòlá ọlọ́ni àwọn tí wọ́n já wọn àrólé yìí wọ́n máa fi ìrun wọ́n máa fi ráre. ọlọ́ni àwọn tí wọ́n jẹ́ àwọn àrólé yìí ọ̀rọ̀ ilé ayé òun nìkan ni wọ́n máa kàn wọ́n ní tí ẹ̀mí wọn bá ti ń fẹ́ òun nìkan ni wọ́n máa tẹ̀lé wọ́n máa jẹ́ tó ṣe pé àlámọ̀rí ilé ayé òní òmùmú ní àyà wọn. ọlọ́run ní gbogbo àwọn wọ̀nyí tó bá ti jọ́ gbéde àlìkèámà wọ́n ń bọ̀ wá pàdé ìmọ̀ sọnù lẹ́ẹ̀dọ́ jẹ́ pé wọn ò ní mọ̀nà tí wọ́n gbà láti dé inú àlìjánná wọ́n jẹ́ ẹni tó tà sí àlìjánná wọ́n sọnù. So níbi kéwòn ò ní mọ ọ̀nà tí ọ̀yàn máa ń gbà wọ àlìjánná so ọ̀wọ́n máa pàṣẹ yàlùkọ́wọ́nà jàzá àlìgá yìí wọ́n máa pàdé ẹ̀san nínú tí wọ́n ń nù láyé tí wọ́n tẹ̀lé tìtọ́lọ́wọ́n ọba àwọn máa pàdé ẹ̀ sórí ayé àyè náà ni a wà òun náà ni a tún ti bẹ̀rẹ̀ tẹ̀síìrì ní òní nípa àwọn ọ̀rọ̀ tó tún ṣe pàtàkì tí a sọ ní orí ẹ̀ kó di pé a máa bá àwọn àyà mi lọ náà bisimilá. أعوذ بالله من الشيطان الرجيم فخلف من بعدهم خلف يدعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا إلا من يدخلون فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا جنات عدن التي وعد الرحمن عباده عباده بالغيب إنه كان وعده محقيا لا يسمعون نظرني إلا سلاما ولهم رزقهم فيها بكرة وعشيا تلك الجنة التي نورث من عبادنا من كان تقيا وما نتنزل إلا بأمر ربك له ما بين أيدينا وما خلفنا وما بين ذلك وما كان ربك نسيا رب السماوات والأرض وما بينهما فاعبده واصطبر لعبادته هل تعلم له سميا ọlọ́run ọba tí ọlọ́run ga ó ń ṣàlàyé fún wa nínú súrọ́tù Mariam Quran 19, aya 59. nine ọlọ́run ní nígbà tó dárúkọ gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn ànábì ọlọ́run ọba tán tọ́lọ́run ọba sọ àwọn dáadáa tọ́lọ́run ọba ṣe fún àwọn ànábì ọlọ́run ọlọ́run ọba wa ń ṣàlàyé pé tí àwọn ànábí ọlọ́run ọba bá ti lọ tányányán àwọn nǹkan tí máa ṣẹlẹ̀ ní ẹ̀yìn wọn àwọn àfọ àtúnjẹ àwọn àfọ onítẹ̀fsíìr àwọn kan gbà wípé àwọn tó ti ṣáájú lọ àwọn tó gbẹ̀yìn wọn òun náà lọ́lọ́run ọba ń rìpọ́ọ̀tù wọn fún wa torí pé ọlọ́run ọba ló fìlì máa dí wípé àwọn tí wọ́n jẹ́ àwọn àròlé èyí tí ó jẹ́ àròlé tí ò dáa àwọn ni wọ́n gbẹ̀yìn gbogbo àwọn ànábì ọlọ́run ọba yìí ẹ̀rí ṣùgbọ́n tọ́lọ́ máa ń ṣàlàyé àwọn tó ti ṣáájú lọ àlẹ́ ibùrọ̀tù bí òmùmí lọ́bùdì lábìkùsù sí sábàbí àní wọ́n máa wò pé àwọn tó wà nìkan òun náà ni wọ́n ń bá wí pé àwọn tó jẹ́ pé wọ́n sọ̀sídìí àwọn ànábì ọlọ́run tó ṣáájú yẹn lọ báwọn nìkan ni wọ́n ń bá wí ìyẹn náà táwọn náà bá ti ń fìrun ráre tí à ń tẹ̀lé ọ̀rọ̀ ilé ayé lásán àbí tá à ń tẹ̀lé afẹ́ ẹnu ara wa àwa náà ti kó sínú àlámọ̀rí náà sọ látara bẹ́ẹ̀ ó kan àwọn tó ṣáájú lọ ọ̀rọ̀ náà sì kan àwa tí a ń bọ̀ náà lẹ́yìn náà wípé káwa náà jẹ́ ẹni tí ò ní jẹ́ àròlé burúkú torí ẹ̀ àwọn àfáà sọ pé tá a bá ti rí sùnkún níbi láàmú kọ́lífù ìyẹn náà ni wípé àwòládùsù ì àwọn èèyàn bú àbí àwọn tó bá jẹ́ àtọ̀ọ̀lì hùn àwọn èèyàn bú òní máa jẹ́ nígbà tó bá ti jẹ́ nǹkan tó gba sùnkún ní àárín òun náà ládẹ máa ń lò fún ẹyọ kan àti púpọ̀ rẹ̀ kò ní jámù bó ti wà yẹn kọ́lífù náà ni kọ́lífù ó máa jẹ́ èèyàn bá jẹ́ nìkan èèyàn bá jẹ́ méjì èèyàn bá jẹ́ púpọ̀ tàbá fún láàmù yẹn ní fatia tó wá jẹ́ kọ́láfùn àwa máa jẹ́ àwọn àròlé dáadáa ṣùgbọ́n bó dẹ̀ jẹ́ pé méjèèjì náà a máa ń lò fúnra wọn ìgbà míì wọ́n lò ní sunkún tí ó dẹ̀ jẹ́ àròlé gidi náà gbà lérò ṣùgbọ́n máa sábà wọn wọ́n dẹ̀ lè lo ní fatia tó dẹ̀ jẹ́ pé àròlé tí ò da òun náà ni wọ́n gbà lérò so ṣùgbọ́n òun náà máa sábà jẹ́ nǹkan tó yẹ pé ọ̀wọ́n gẹ́gẹ́ bí àwọn àfáà ti sọ so ló fi jẹ́ pé àwọn àfẹ́sìn wọn a máa ṣàlàyé fún wa wọ́n sọ fún wa wípé wa kullu khairin fi ittiba'i ma salaf wa kullu sharrin fi ittiba'i man khalaf ìtú wọn ṣàlàyé fún wa ní wípé gbogbo rere pátá yányán fi ittiba'i ma salaf òun náà ní bẹ níbi pé ká máa tẹ̀lé àwọn tí wọ́n jẹ́ àwọn tó ṣáájú lọ nínú Islam là máa tẹ̀lé tí ní ta ni á tẹ̀lé á ní intanẹ́bì bá ṣe òun la fẹ́ ṣe intanẹ́bì bá ṣe òun la fẹ́ ṣe ntí àwọn tí wọ́n sọ sídìí ànábì àwọn sọ̀hábà ó bẹ̀rẹ̀ látòrí Abubakar àwọn tí wọ́n jẹ́ àwọn alukulafa arọ̀ṣidùn ihun tí wọ́n bá ṣe òun la fẹ́ ṣe torí pé òṣìṣẹ́ ọlọ́run ọba sọ pé alaykum bi sunnati wa sunnati l-khulafa'i ar ẹ tẹ̀lé sunna mi àwọn tí ó jẹ́ àwọn tí mo tún fi ilẹ̀ fún yín náà ànábì ti mọ̀ pé wọn ò ní tàṣẹ̀ àgẹ̀rẹ̀ kúrò níbi sunna òun òṣìṣẹ́ ọlọ́run bá wá ní ẹ̀jẹ̀ tí ó tẹ̀lé àwọn náà sọ ẹ̀dẹ̀ máa dè mọ́lẹ̀ pẹ̀lú eyín téèyàn máa fi dè nǹkan ẹ̀ máa dè mọ́lẹ̀ pẹ̀lú ẹ̀ àwa tá a jẹ́ mùsùlùmí nǹkan tí àwọn tó ṣáájú lọ àwọn sálàf asọ́ọ̀lẹ̀ àwọn ẹni ire tó jẹ́ àwọn atẹ́kẹ́ wọ́n jẹ́ àwọn ẹni iwájú tó ṣáájú lọ ní tí wọ́n bá ṣe là á máa ń ṣe àwọn míì padà wà á dé lẹ́yìn wọ́n wá ń ti àwọn nǹkan kan bọnú ẹ̀sìn. E ẹ̀rí nǹkan tí a wá tìbọn ní ẹ̀sìn yìí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ wà tó fọ́n kádò ní olónìí tí òkú òǹbẹ́dò ní olónìí ìtọ́jẹ́ pé a jẹ́ nítorí pé yọ́ máa ṣọ́ra fún gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú ẹ̀sìn kò mú nǹkan kan dáadáa wá fẹ́ sìn bí ó jẹ́ wípé aburú ni ìta àbá ti bá wọn tó ṣáájú lọ kí wọ́n máa ṣe ẹ̀ẹ́ eléyìí ò ṣe gangan tó jẹ́ pé o lè mú wá tá a wá lè wá máa mú wá sínú ẹ̀sìn mo lè gbé lóde ní olónìí náà àwọn èèyàn sì tún mú àwọn nǹkan oríṣiríṣi àwọn nǹkan ọ̀tún ọ̀tún òun náà làwọn èèyàn ń tìbọnú ẹ̀sìn káwa ó jìnnà sí àwọn nǹkan wọ̀nyí kájẹ tí ó máa béèrè wípé nǹkan tá à ń ṣe yìí sójìṣẹ́ ọlọ́run ọba ṣe é tá a bá ti ní pé òṣìṣẹ́ ọlọ́run ọba ò ṣe é ká má ṣe é ìbéèrè dání lè béèrè ni wípé èwo nínú àwọn tọ́jú àwọn ẹni ìṣáájú lọ tí wọ́n sọ sí ìdí òjíṣẹ́ ọlọ́run ọba èwo nínú wọn òun ló ṣe kinní yìí sọ ọ̀tá máa ní pé à ẹni báyìí ṣe àtún àwò wípé àlámọ̀rí yìí tẹ́ ló ṣe yìí ǹjẹ́ gbogbo àwọn yòókù náà ni wọ́n fara mọ́ tẹ́ gbogbo ara bá fara mọ́ eléyìí ti di nǹkan ló pé kò sí wàhálà kankan fún wa nípa ṣíṣe àdúrà tó jẹ́ pé òun náà bá tún ti ní àtakò ọjọ́ nǹkan tá a gbọ́dọ̀ kóra ró tá a gbọ́dọ̀ máa bé lọ́wọ́ àwọn àfáà wípé ìjẹ́ ilé ìyá lè ṣe àbá lè ṣe lọ́dọ̀ ẹnìkọ̀ọ̀kan wa ká gbìyànjú ká tẹ̀lé àwọn tó ṣáájú lọ kò sí tuntun nínú ẹ̀sìn Islam òṣìṣẹ́ ọlọ́run ọba ní gbogbo iṣẹ́ pátá yẹn yẹn òun lòun ti parí ọlọ́run ọba dẹ̀ sọ ayà kalẹ̀ pé àlìyáwòmá àkùmọ́tòlákùm dìínàkùm wà àtùmọ́tò àlẹ́kùm níyìmọ̀tì wà rọ̀dìtòlákùm ìsìlámà dìínàn ọlọ́ọ̀ni òun ti parí ẹ̀sìn òun ti kọ̀m̀plìtì ẹ̀ so ẹ̀sìn ò ní di àlékún látọ̀dọ̀ ẹnìkankan bẹ́ẹ̀ náà ni kò sì jẹ́ pé àlè yọ kankan kú òun ká gbìyànjú ká jẹ́ pé àwa náà jẹ́ pé àwọn tó ṣáájú lọ òun là ń tẹ̀lé ká má tẹ̀lé àwọn tó yẹ pé àwọn kan wà tá a máa ń pè wọ́n ní kọ́láf wọ́n á sọ fún wa pé ẹ mọ́jáàbù àwọn kọ́láf àwọn tó bá wá lẹ́yìn àwọn sọ̀hábà pé mọ́jáàbù wọn òun ni ó wà ahkam wà áhàlámù sọ ju mọ́jáàbù àwọn tó ṣáájú lọ ọ̀rọ̀ tí ò dáa ni kí ọmọ sọ yìí pé mọ́jáàbù wọn òun ló ní ọgbọ́n nínú jù àwọn tó wà lẹ́yìn àwọn sọ̀hábà òun ló ní ìmọ̀ nínú jù kì í ṣe nǹkan tó jẹ́ pé ó rárá ìsìláàmù ò ní níwù pé nǹkan tuntun tó wá ṣèdè ní islam ò ní ní tó ti wà ńlẹ̀ẹ́lẹ̀ òun náà ni a tẹ̀lé nínú islam so látara bẹ́ẹ̀ ọlọ́run bá ń ṣàlàyé pé nígbà tí àwọn tí wọ́n jẹ́ àwọn ànábì ọlọ́run ọba tí wọ́n bá ti lọ tán àwọn tí wọ́n máa ń sọ sídìí wọn tó yẹ pé àwọn kan tó bá kó tẹ̀lé wọn lẹ́yìn wọn a máa jẹ́ èèyàn dáadáa òṣèlú ọba ní khairul quruni èyí tó dáa jù nínú àwọn sẹ́ńtúrì òun náà ni kọ́rí ni àwọn kan ní kọ́rí nìyẹn àwọn kan ní ọgọ́rùn-ún ọdún ni àwọn kan ní kò kì í ṣe ọgọ́rùn-ún ọdún àwọn kan ní sixty years ni àwọn kan ní eighty years ni òṣìṣẹ́ ọlọ́run ọba ní àwọn tó bá mi lo ìgbà àwọn àwọn àwọn apáàdé sí àwọn tó bó ṣiṣẹ́ ọlọ́run ọba lo ìgbà wọ́n lé sí bí hundred years pé láti gbàdánù bíi tó ti jáde bí ọlọ́run àwọn apáǹsí hundred years àbí láti gbàdá pé ìjẹ́ láti bẹ̀rẹ̀ débi tó dé àwọn apá àwọn sí hundred years wípé òṣìṣẹ́ ọlọ́run ọba ní kọ́rin ní òun náà ni ó jẹ́ nǹkan tó ṣe pé ó lóore jù ọwọ́ ni súnmọ́ lẹ́dínà yàlúùnà hùn lẹ́yìn wá gbà náà àwọn tó tún tẹ̀lé wọn àwọn tó tẹ̀lé kọ́rin náà ẹ̀mí sàlám àwọn yẹn ò tó hundred years gẹ́gẹ́ bá àwọn àfa àti sọ wọn láàrin bíi sixty years náà lọ lẹ́yìn wá gba náà òṣìṣẹ́ ọlọ́run bá náà súnmọ́ lẹ́dínà yà lúùnàhùn àtàwọn tó bá tún tẹ̀lé wọn kájẹ pé ẹ náà ní bíi sixty years gbogbo ìjìrá tá a lè máa sọ òun náà ní two hundred and twenty ìjìrá àlìsọ̀bá yẹn ké àbí two hundred and forty ìjìrá gbogbo báyìí látò láti bẹ̀yẹ lọ sí ọ̀dọ̀ ànábì òun náà ní tọ́ba yẹ pé ó bá jẹ́ ẹ̀sìn òun náà là máa pè ní ẹ̀sìn ìjọba tí wáyé káwọn yẹn bá mú wá lẹ́yìn ìgbà náà àní máa pè ní ẹ̀sìn mọ́ sọ àwọn tó ń jẹ́ àwọn sálàfù wa nìyẹn àwọn ẹni ìgbàwájú òun náà làwọn àfọ àmọ́ ń pè wá lákèésí sí pé iye tí wọ́n bá ṣe òun náà ní ká máa gbìyànjú àti máa kọ́pì àwọn tó wá lẹ́yìn wọn tí wọ́n jẹ́ àwọn kọ́láf àti ń rí àwọn àsáwọ̀ àwọn èèyàn tó yẹ pé wọ́n ti ń ti àwọn nǹkan tí ò ṣe wọ́n ti ń ti bọ̀nú ẹ̀sìn òun náà ọlọ́run bá ń ṣàlàyé fún wọn nù yìí pé ìmọ̀ ọ́ lólé lẹ́yìn àwọn tí wọ́n jẹ́ àwọn ànábì ọlọ́run holifon àwọn àròlé burúkú tí ò ní í dáa ọlọ́run bá wá sọ pé àdọ́ òṣùlá. ẹ̀rí torí pé ìrun ló jẹ́ nǹkan tó ga jù nínú àwọn iṣẹ́ tá a máa ṣe pẹ̀lú bọ́dì irun dẹ̀mí yìí ẹ̀ ń bá ti rárun láre gbogbo nǹkan yòókù ní ọ̀rá láre ìmánì rẹ̀ gan náà bàjẹ́ ẹni bá ti ń fi irun ṣeré ìmánì yẹn kò ní dáa ọ̀rọ̀ tí ó máa jáde lẹ́nu ẹ̀ kò ní dáa kìí sẹ́rùn nìkan ni wọ́n fi ń ráre màdọ́ ya àsọ̀là ẹ ń bá jẹ́ pé ó bá fi rùn ráre kò sí iyèméjì bẹ́ẹ̀ fàwúwà lìmọ́sì wá adúyàwó irú ẹni bẹ́ẹ̀ n tó yàtọ̀ sírun gan yóò fi ráre torí pé ìrun òun ló jẹ́ nǹkan bẹ́ẹ̀ pé ó tóbi jù nínú ẹ̀sìn ọlọ́run ọba so látara bẹ́ẹ̀ ọlọ́run bá mú ìrun wa ó fi ṣe àpèjúwe ni pé àwọn èèyàn yóò àdọ́ wọ́n jẹ́ nítorí pé wọ́n máa fi ìrun ráre ẹ̀wà rí àwọn tí wọ́n jẹ́ àwọn àfa onítẹ̀fsíìrì wọ́n wá ní kí ni wọ́n ń pè ní pé a máa fi ìrun ráre oríṣiríṣi ọ̀rọ̀ òun náà ni wọ́n sọ nípa rẹ̀ ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ pátá yẹn yẹn gbogbo ẹ̀ náà lọ kó sínú àyà yìí ẹlẹ́kìnní ń bẹ̀ òun náà ni pé kéèyàn máa fi àsìkò oorun kéèyàn máa fi ṣeré kó máa jẹ́ wípé àsìkò wọn lọ tán kéèyàn tó kírun lóbi jẹ́ pé afdọ́lulẹ̀ aman iṣẹ́ tó lóore jù àsọ̀làátú fi wákùtì hà òun náà nìrun tá a bá kí nínú àsìkò rẹ̀ so tá a bá ń kírun nínú àsìkò òru ọlọ́run ti ràn wá lọ́wọ́ nípa ìrun ó sọ ìgbà tí àsìkò rẹ̀ bẹ̀rẹ̀ ó dẹ̀ sọ ìgbà tí àsìkò rẹ̀ parí ká tètè máa wá kírun wa àsìkò ká tètè máa kírun wa tá a bá ti ẹ̀dá àsìkò òrun sí mẹ́ta bẹ́ẹ̀ bá ti àwọn afẹ́ pẹ́ kó tó kírun òun náà ni pé kó kí ní àsìkò tó bá fẹ́ wà láàrin kápá àti ẹ̀dá sí mẹ́ta torí pé àwọn mùnáfìkì àwọn ni wọ́n máa ń kírun ní ìgbẹ̀yìn àsìkò tẹ̀bí yóò máa retí pé òun fẹ́ wọ̀ kẹ́ bá ti sì ti sọ yóò kàn lọ forí balẹ̀ téètéèté ẹ̀ yóò máa òun ti fẹ́ wọ̀ lóòótọ́ ló kírun sásìkò rẹ̀ yóò máa sọ́gbà tó òun bá ti fẹ́ wọ̀ òun yóò wà máa sọ àdìsí wípé téèyàn bá ti bá rákà kan kó ìrun tó lọ ó ti bá ìrun náà nìyẹn ara mùsùlùmí ọ̀gbọ́dọ̀ máa jẹ́rú eléyìí ọgbọ́dọ̀ máa jẹ́ sáà ọlọ́ni pé ẹ máa yẹ kí sáàbì kú ilal khairat èèyàn máa gbáwájú lọ síbi kíni ọ síbi rere ni so ìbẹ̀rẹ̀ àsìkò oorun ọ̀dà púpọ̀ ká kírun ń bẹ̀ tá a bá tiẹ̀ wá jẹ́ pé tiẹ̀ wá ṣe jù ká sì kírun ní àárín àsìkò rẹ̀ ju pé ká wá di ilé rẹ̀ ju kíni o ìgbẹ̀yìn àsìkò ìrun lọ so àwọn àbáà ṣàlàyé fún wa yìí pé alákọ̀ọ́kọ́ nínú ìtumọ̀ àdọ́ ùsọ̀lá òun àwọn wákìtì hà àwọn eléyìí ò ní kírun nínú àsìkò rẹ̀ nígbà tí àsìkò òun bá jáde tán òun ni wọ́n ṣe kí ni òun ni tó máa kírun ẹ bá dẹ̀ ti kírun nígbà tásìkò òun bá jáde tán tí ò bá ti ní údírù ọlọ́run ní gbàrún yẹn lọ́wọ́ gẹ́gẹ́ bí àwọn àfáà gẹ́gẹ́ bí wọ́n ti sọ torí ti ara rẹ̀ nìyẹn yẹn ọlọ́run ní gbà lọ́wọ́ jẹ́ pé àwọn àfáà tí wọ́n wọ́n ní kó má wulẹ̀ kírun yẹn gan padà kó fẹ́ kan tọrọ túbá níwájú ọlọ́run ọba òun náà ní fi ń da ṣùgbọ́n àwọn àpá kan sọ wípé kó kí padà kó tún wá tọrọ túbá ní iwájú ọlọ́run ẹlẹ́ẹ̀kejì nínú àdọ́rùn sọ́lá òun náà ni wípé kí èèyàn máa mú jẹ́ pé èèyàn fẹ́ kírun èèyàn wà jẹ́ pé gbogbo dọ́ kéèyàn ó ṣe nínú ìrun èèyàn ò ní ṣe dáadáa ṣùrùtù rún bẹ́ẹ̀ àwọn májẹ̀mú tó wà fúnrun ó ń bẹ kéèyàn kọjú sí kíbla ó wà nínú oorun kéèyàn jẹ́ tí ó ṣèmọ́tótó kó tó kírun kéèyàn ó bo ìhòòhò ara rẹ̀ kó tó kírun gbogbo àwọn ṣùrùtù yìí pátá àwọn èèyàn kan wà wọn máa fi ráre wọn ò ní ṣe dáadáa wọ́n la kọjú sí dáa kọjú sí kírun ọlọ́run ní gbogbo ìdí kọjú sí pátá yányán ibẹ̀ náà ní ojú òun wà wọ́n bá máa kọjú wọn ò ní kọjú sí kíbla káwọn ọmọ jẹ́ kan náà àwọn èèyàn wọ̀nyí ẹ̀rẹ́ lómi ò fẹ́ kírun kò ní bo ìhòòhò ara rẹ̀ dáadáa pàtàkì jùlọ obìnrin wọ́n fẹ́ kó kírun lẹ́yìn tí ó bo ìhòòhò ara rẹ̀ tẹ́ pé gbogbo ìgìgísẹ̀ rẹ̀ kò gbọ́dọ̀ máa jẹ́ nǹkan tí ó hàn tí ó dẹ̀ bo orí rẹ̀ dáadáa ẹ máa ń kírun tí ò ṣe eléyìí dáadáa eléyìí tó nígbà tó gbé kàn wé sí irun ẹ̀ náà ni sókè lọ́dọ̀ wẹ́ẹ̀ nìkan kan wá kọjá pé àwọn ṣòro tún sọlá ìmọ́tótó afẹ́tọ̀ ni kárí pé a wa kó wà òkè dáadáa kó bá jẹ́ pé yóò máa kó bá ìrun wa eléyìí àwọn tó lọ́wọ́ jẹ́ ṣùrùtù sọ́lá ká jẹ́ ẹni tó ṣe pé a kà sí dáadáa òun náà ni dùkúlù wọ́tí sọ́lá ààrẹ ẹ̀rí kásìkò wọn wọlé ká tó kírun ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa kírun lẹ́gbẹ̀ẹ́ pé àsìkò wọn ò ní tí ì wọlé wọ́n sì tún máa lagídí wọ́n sì máa kírun náà irú àwọn ẹni náà àwọn náà tó kó sínú eléyìí náà tó gbé kí ni wọ́n àdọ́rù sọ̀la náà ni wọ́n fi ràn wọ́n fi ń ráre lẹ́yìn wá gbà náà àwọn apáàtú ni àwọn èèyàn kan ń bẹ ìtọ́jẹ́ yìí pé wọ́n ti ẹ̀ tako ìjẹ́ ọ̀ràn ìyàrún téèyàn bá tako ìjẹ́ ọ̀ràn ìyàrún kódà kéèyàn ọmọ kírun yẹn nígbà téèyàn ń wéṣì irun náà ni ó ní à irun kì í sọ̀ràn yìí dáadáa lọ́gbọ́dọ̀ yìí pé irun yìí ó ọ̀ràn àyàn ni so dáadáa oníyàn gbọ́dọ̀ gbà yí pé irun yìí ó ọ̀ràn àyàn ni ẹ tí ọba ti gbà pé irun jẹ́ ọ̀ràn àyàn kódà kó máa kí àwọn àfáàn ṣàlàyé fún wa wípé àdúrà pé ó bá jẹ́ òpè tí ọmọ tẹ́lẹ̀ pé àti rí ikọ̀ ọmọ tó lè ó jalè lórí irú ẹni bẹ́ẹ̀ òun náà ni a máa jẹ́ pé a lè ṣàmójúkúrò fún ṣùgbọ́n ẹni tó mọ̀ tí wọ́n ṣàlàyé fún tó tún wá takò tó wá ní kì í ṣe dandan irú ẹni bẹ́ẹ̀ kódà kó máa kírun irú ẹni bẹ́ẹ̀ náà ó dẹ̀ ó wà nínú àwọn ẹ̀dọ́ ẹgbẹ́ ń ṣe tẹ̀dí yìí òṣùlá. lẹ́yìn wá gbà náà ìrun wa ká máa rí wípé a tún kírun ní jàmá kẹ́nìkan máa dìsáìdì yìí pé òun fẹ́ máa dárò òun kí ní ẹyọ kọ̀ọ̀kan ẹ̀rí tó wà rọ́ọ́jì hù òun náà ni pé ìrun rẹ̀ lè má máa jẹ́ gbígbà nígbà tí ó bá wípé ó dìsáìdì yìí pé òun ọ̀fẹ́ máa kírun ní jàmá òun kẹfẹ́ máa dáná òun kí ni tó wá tako irun tó ń jẹ́ irun jàmáà ìdá gbọ́dọ̀ gbìyànjú náà ni pé kárí pé à ń kírun wa ní jàmáà òun náà ni fi ń da púpọ̀ jù kájẹ́ ẹni ṣe yí pé àní mọ́ abandon mọ́ṣáláṣí a wà sọ pé inú ilé òun náà láti fẹ́ sọ pé a fẹ́ máa kírun wa mọ́ṣáláṣí ọjọ́ irun náà ló jẹ́ pé káti lọ kírun wa a fẹ́ dá kí ni onígbàdàn kan ti kí jàmáà tán ni wọ́n fẹ́ kọ́jọ́ nǹkan tó yẹ pé ọ̀dà púpọ̀ ni kájà máa gbìyànjú kọjá pé ìrun jàmá òun náà ni a máa jẹ́ nǹkan tó yẹ pé à ń ṣe déédéé rẹ̀ so látara bẹ́ẹ̀ ọlọ́run ṣàlàyé fún wa yí pé àwọn àrólé kan wọ́n máa rólé. ọlọ́run ni wọ́n máa jẹ́ ẹni tí ó máa fi ìrun ráre téèyàn ọba ti wá kírun àwọn àfáà wa ń ṣàlàyé fún wa wípé ibi tí gbogbo àwọn àfáà ló pa wọ́pọ̀ ìpè gbogbo ẹni tí ọba ti kírun kì í ṣe mùsùlùmí gbogbo ẹni tí ọba ti kírun kì í ṣe mùsùlùmí gbogbo àwọn àfáà òun ni wọ́n panu pọ̀ lé lórí kódà lọ́wọ́ gbèlú ṣẹ̀ríà òun ni wọ́n bá wà tẹ́ni ẹ bá sọ pé òun jẹ́ mùsùlùmí láàrin àwọn mùsùlùmí tí ò wá kírun irú ẹni bẹ́ẹ̀ ti lẹ́tọ̀ọ́ pé kí wọ́n pa nílùú ṣẹ̀ríà ẹnu pé ìtura ní kí wọ́n ṣe náà ni pé kí wọ́n kọ́kọ́ wá túbà rẹ̀ náà pé kó túbà lọ sọ́dọ̀ ọlọ́run kó túbà lọ sọ́dọ̀ ọlọ́run tó bá gbé kó wá bẹ̀rẹ̀ sí kírun yẹn tó bá wá lóun ò lè túbà ìgbà náà ló ti lẹ́tọ̀ọ́ wípé kí wọ́n pa á tó pé olùṣeré àbáni tó gbé ìrun nǹkan tó jẹ́ kí ni o tó jẹ́ ọ̀ràn àyàn ni bóyá pé àwọn afa wípé ṣé tó bá gbé kò bá tiẹ̀ wá takò tó kàn lóun ò kí rárá ni ibẹ̀ yẹn nìkan náà ni ni àwọn àfáà ti pin pinnu wá pé olóhùn ọ̀tá kò nú ẹ̀mí kò kí rárá ni táwọn yìí náà ẹ̀rí tó fojú hàn jù náà ni pé ó jẹ́ kèfèrí bẹ̀rẹ̀ pé àwọn ẹ̀rí kan wà tó sọ yìí pé kìí ṣe kèfèrí fásìkì sí ni sọ ṣùgbọ́n ẹ̀rí tó fojú hàn jù òun náà ni wípé ó jẹ́ kèfèrí òun náà ni pé ṣe ọlọ́run bá ní àlẹ́ àádùbẹ́yìn nàná àdéhùn ti ń bẹ láàrin wa àti láàrin àwọn tó ṣe wípé wọ́n jẹ́ kèfèrí òun náà ni wípé tẹ́ríkù sọ́lá olóògbé náà bá dé àbá ti lè pè òun lẹ́ẹ̀lẹ́ òun náà ni wọ́n máa jẹ́ wípé èèyàn èèyàn máa di ẹni tó ṣe wípé yọ́ọ́ máa di kèfèrí látara àpò ṣe kí ni o látara àpò fèrún lẹ́ẹ̀lẹ́ àwọn jáde jẹ́ àwọn sọ ábà náà wọ́n láwọn ò rí nǹkan kan tí máa sọ yẹn á di kèfèrí gẹ́gẹ́ bí abíwèrè àti gbà wá tó tó pé kí ni o kéèyàn ò fèrún lẹ̀ tó jáde pé náà ni táríkù sọ́lá ó fi irun lẹ̀ òun ni wọ́n pè wọ́n pè ní já idu sọ́la sọ wọ́n ní gbólóhùn yẹn wọ́n pè ní táríkù sọ́la ẹni tó fi irun tó gbèrú jù sílẹ̀ wọ́n pè ní ẹni tó takòrun so ìtọ́wà náà àdìsí ni pé ó gbèrú jù ú lẹ́ẹ̀lẹ́ so látara bẹ́ẹ̀ àwọn àdìsí tó fojú hàn dáadáa ó ṣàlàyé wípé tọ́ ọ bá fi lè fi irun lẹ̀ ibùkún mọ́ta kò tọ́ ọ wá kí tọ́ wá sọ pé ọ gbà yóò máa jẹ́ wípé irú ẹni bẹ́ẹ̀ ó ti di rí so tí ìbá sọ̀rọ̀ kọ̀ọ̀kan táwọn afáà sọ wípé ó sì ń jẹ́ fásik so àwọn kan ní pé ọlẹ́tọ̀ wípé ká pa ẹ̀pá àwọn kan ní pé ọlẹ́tọ̀ pé kí wọ́n kàn tì í lé kí wọ́n fìyà jẹ ni ṣùgbọ́n ẹ̀dí tó náà ni wípé irú ẹni bẹ́ẹ̀ ó máa di rí ó sì máa lẹ́tọ̀ sí pípa ọ̀tọ̀ pọ̀ náà ni àwọn afáà sọ ní orí eléyìí so ọlọ́ọ̀bá ní wàtábà ń ṣàhàwà. wàtábà ń ṣàhàwà. so wọ́n tọ́ba ń ṣàwáàt lẹ́yìn wá gbà náà ọlọ́run ní pé àwọn ènìyàn tó jẹ́ wípé wọ́n máa rólé lẹ́yìn àwọn ànábì ọlọ́run ọlọ́run ni wọ́n máa tẹ̀lé àṣàwáàt ọlọ́run ní nǹkan tí wọ́n máa tẹ̀lé òun náà ni ojú kòkòrò ilé ayé ntẹ́mi wọn bá ti ní kí wọ́n máa ṣe òun ni wọ́n máa ilé ayé ni wọn wà mọ́yà wọn gbàgbé irun wọ́n àbádọ́n irun ilé ayé ni wọn máa lé káàkiri náà. fàṣàǹfà yẹn kò náwó yá. ọlọ́run wa ní gbogbo àwọn wọ̀nyí ọlọ́run ní níjọ́ gbéǹde alkiyama ọlọ́run ni ń bọ̀ wá pàdé gáyìyàn ọlọ́run ni ń bọ̀ wá pàdé ẹ̀sán anu wọn tí wọ́n nù sọ àwọn afá kan túmọ̀ rẹ̀ bẹ́ẹ̀ àárọ̀ ni wọ́n ń bọ̀ wá pàdé gáyàún ìmánu kúrò níbi ojú ọ̀nà àlìjánná ìdẹ́gbẹ́ wọn wà lọ jẹ́ ẹnì tí ó wọ iná ṣùgbọ́n àdìsí tọ́wọ́ tó sọ pé gáyà yẹn ó jẹ́ kòtò kan nínú jahannama ó jẹ́ àdìsí tó jẹ́ wípé kò fìdí múlẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ Ibn Mas'ud ń tiẹ̀ sọ ọ̀rọ̀ Ibn Mas'ud òun jẹ́ nǹkan tó ṣe wípé. òun ti tiẹ̀ sọ eh, ọ̀rọ̀ Ibn Mas'ud ní tiẹ̀ òun jẹ́ eh, ọ̀rọ̀ eh, Ibn Abbas òun fìdí ẹ̀ múlẹ̀ wípé ó jẹ́ nǹkan kan ní ó jẹ́ kòtò kan nínú iná yílọ́dọ̀ wẹ́ẹ̀lì kọ̀ọ̀kan wá kí a gbìyànjú irun ó ṣe pàtàkì fún wa òun náà ni aya yìí ń sọ fún wa so àwọn tábà máa kírun àbí à ń kírun à ń wé à ń fi láre ó jẹ́ nǹkan bẹ́ẹ̀ pé a gbọ́dọ̀ sọ́ra dáadáa òṣìṣẹ́ ọlọ́run ọba ní bẹ́ẹ̀nẹ̀lẹ̀ abdi wà bẹ́ẹ̀nẹ̀ ṣíríkì nínú ìwà kan wà bẹ́ẹ̀nẹ̀ ṣíríkì wà lùkùfùrì tẹ́ríkù sọ̀láàt òun náà ni wípé láàrin ẹrú àti láàrin ṣíṣẹbọ àbí kó di kèfèrí òun náà ni kó fi rún lẹ̀lẹ̀ àlàádùn lẹ́dí bẹ́ẹ̀nẹ̀lẹ̀ wà bẹ́ẹ̀nẹ̀ um àsọ̀lá àdìsí mi tún nìyẹn ní ti ń bẹ láàrin wa àti láàrin àwọn kèfèrí náà nírun fàmàntàràkà fakọ́dí káfàr ẹni tó bá ṣe kí wọ́n bá ti fìrún lẹ́ẹ̀lẹ́ irú ẹni bẹ́ẹ̀ ti di kèfèrí ká má jẹ́ tí ó fìrún lẹ̀ ọlọ́run á ní ìlà nàm. ìlà máa ń tábà wà mọ̀nà wà á mìíràn sọ̀rọ̀ ha. ọlọ́run ọba ní ìlà máa ń tábà àdáhùn àfáàfù sọ pé ẹ kí a wá tútúbà lọ́dọ̀ ẹni ẹni ẹ pé kọ́kọ́kọ́ túbà ọlọ́run ní ìlà máa ń tábà ọlọ́ni àwọn tó bá túbá nínú wọn òun lọ́yà kù ọlọ́ni wà á ọlọ́ni lẹ́yìn ìgbà tó túbá tán wà á mánà ó tún wá jẹ́ ẹni tó nígbàgbọ́. wà á mi la sọ̀lẹ̀ á. ọlọ́run wà á mi la sọ̀lẹ̀ á ó tún wá ṣiṣẹ́ rere ẹ̀rí àwọn àfáà wọ́n ní ìyàtọ̀ wà láàrin alistic faru àti àtàwùbà so alistic far nínú àwọn àfáà tó ṣáájú lọ wọ́n ní yàtọ̀ wà nínú alistic far so àti tàwùbà ọlọ́run sọ pé ìsẹ́kìrì rọ̀bákùn wà túbù ilé yìí ọlọ́run pa méjèèjì pọ̀ ó ní ẹ tọrọ ẹ wá foríjì lọ sọ́dọ̀ ọlọ́run ẹ tún wá túbà lọ sọ́dọ̀ ọlọ́run àwọn àfáà ronú wípé ṣé ìyàtọ̀ wà láàrin istigi faru ni àti tauba wọ́n padà wá ronú wọ́n sọ pé ìyàtọ̀ wà láàrin istigi faru àti tauba báwọn afáàtì máa bá ronú nìyẹn so al-islam nísìn àti al-iman àwọn afọ́ni ìyàtọ̀ wà láàrin al-islam àti al-iman wọ́n ní al-islam iṣẹ́ tó jẹ́ wípé a máa fi ara ṣe ni lóbi jẹ́ pé bàtí jìbìrì lù wá ó ní ẹ fún mi nírò nípa Islam ó wá ń sọ àwọn aṣẹ́ tí àmọ́ sábà fi ara ṣe ọwọ́ àmì lóòótọ́ ni ṣàádà wà wájú ṣùgbọ́n àwọn iṣẹ́ tó kù yẹn ó sọ wọn tá a máa fara ṣe ìgbàdo di iman ó di iṣẹ́ tá a máa ṣe kí ni o tá a máa fi ọkàn ṣe ṣùgbọ́n tí a bá rí Islam nígbà míì òun náà ló máa túmọ̀ iman tí a bá darí Islam láàyè tó bá wà yóò túmọ̀ kí ni o iman torí pé Islam àti iman àwọn kẹlìmọ̀tánì ni wọ́n àwọn méjèèjì ìdàjìtàmọ́ àta ìfìtàrọ́kọ̀tà tó tí àwọn méjèèjì bá papọ̀ ìtumọ̀ wọn yàtọ̀ síra wọn. ṣùgbọ́n tí wọ́n bá dá pé ẹyọ kan bá darí báyìí òun yóò kó túmọ̀ méjèèjì sínú tí wọ́n bá darí Islam yóò kó túmọ̀ méjèèjì sínú tí wọ́n bá darí Iman yóò kó túmọ̀ méjèèjì sínú ìfọ̀dá méjì bá wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn àwọn àṣekínni àtúmọ̀ wọn ní ọ̀tọ̀ọ̀tọ̀ bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ al-istighfaru àti tauba so tá a bá ní tá a bá ní nígbà míì a máa túmọ̀ sí istigfar a dẹ̀ máa túmọ̀ sí tauba so ìgbà míì náà dẹ̀ ní istigfar tá a bá dá istigfar olóòtú mọ̀ sí tauba yóò tún istigfar a máa rí bẹ́ẹ̀ so látara bẹ́ẹ̀ àwọn apá ṣe yàtọ̀ láàrin istigfar àti tauba wọ́n ní dandan gbé ní àlè istigfar ni pé tó o bá ń dẹ́ṣẹ̀ kan lọ́wọ́lọ́wọ́ kó o wá fi ẹ̀ṣẹ̀ yẹn sílẹ̀ òun ni wọ́n ń pè ní kí ni ọ alistic far ẹ̀ṣẹ̀ tó ń ṣe òun mutí ni o ò fọtí lẹ̀ òun ṣe sìnà ni o ò fi sìnà lẹ̀ ntòfí lẹ̀ ẹ́ lẹ̀ yẹn òun ni wọ́n ń pè ní kékin ni o ṣe istig far so kó o wá máa ṣe dáadáa tí wọ́n ní kó o ṣe nínú ẹ̀sìn gangan ìyẹn ni wọ́n ń pè ní àtọ́wọ́bà lápèjúwe ní sìn báyìí ọlọ́run ọba ó ṣàlàyé fún ọ wípé kọ́ ọ máa kírun wọ́n ní kọ́ ọ máa kírun lápèjúwe ní sìn báyìí ọwá ọwá di pé òwò á ọwá gbọ́ wá ọwá ní á ọwọ́ ọlọ́run mo sì ti gbà pé máa máa kírun báyìí nítorí ọkọ́kọ́ ṣe yẹn ní kí ni ọ àlìstígì fáàrù ló ṣe wọn. ìjọba wa bọ́ sí mọ́sálásí tó wá ṣe kí ni o. tó wá kírun ìgbà náà ló tó ṣe o ló tó ṣe táwọ́bà sọ̀rọ̀ ṣe táwọ́bà ní àpèjúwe tilẹ̀ ayé òun náà ni pé kéèyàn máa lọ bí ọjọ́ ọjọ́ ọ̀lọ́lọ́ ni pé kọ́ lọ ọwọ́ akọ́kọ́ ti mórílé ọ̀nà Ṣàngó láti eh, UI so látara bẹ́ẹ̀ ọwọ́ padà kúrò ní ọwọ́ UI padà ọwọ́ lóun sí o òun sí ọjọ́ ọ̀tọ́lọ́ ní kọ́ wọn mọ́ òkú ti padà kúrò ní sẹ́ńgbó tí ọlọ́ni kó wọn mọ́ lọ òun ti padà sí kíni o ui so kọ̀ wá lọ sí kíni o ọjọ́ ọ̀mọ́ so irú ẹni bẹ́ẹ̀ so parí túbá báwọn kò parí túbá kò parí túbá lóòótọ́ ló di sáì lọ́kàn ara rẹ̀ pé ah ìsì wàá máa kírun báyìí ó gbà tó bá tó kírun kó ló dé kíni o kó tó di pé ó parí túbá lọ́wọ́n pé ńlá ń tábà wà á mẹ́nà. olórí ilà mọ̀tàbà àyàfẹ́ ní tábà rẹ̀ wọ́n máa túmọ̀ ilà mọ̀nìstagfaro àyàfẹ́ ní tó bá jẹ́ wípé ọkọ̀ kọ̀ sọ wípé ìwọ ọlọ́run á irun tí ì máa kì mo fẹ́ máa kì ojú kòkòrò tí mò ń tẹ̀lé yìí ìní tẹ̀lé mọ́. afẹ́ inú mi mi ò ní tẹ̀lé mọ́ mi ń pè sí mi ò ní tẹ̀lé mọ́ lẹ́yìn ìgbà tó wá ṣe lẹ́yìn tán kí ló wá ṣe. ó wá nígbàgbọ́ sọlọ́hún ó wá padà ni ó wá nígbàgbọ́ sọlọ́hún tanyanya nam. ó wá ṣiṣẹ́ dáadáa máa ṣe ó parí gbogbo kèsè gbólóhùn lèèyàn máa fi túbá so gbólóhùn kan jẹ gbólóhùn àáfi ń wá nǹkan lọ́dọ̀ ọlọ́run ni astagfirullah astagfirullah so ẹ̀rọ àwọn akọ́tọ́ bá fẹ́ túbá kọ́ tọ́ pé astagfirullah kò sí ẹni kankan kò sí kankan tọ́ wa gbólóhùn tá a máa sọ tá a máa kàn án fi jẹ́ pé à ń tí ọba bá ti yẹ pé sọ́lọ́run sí ibi kéèyàn má rí ẹni lẹ́sẹ̀ ó sọ gbólóhùn yẹn kó má rí ara rẹ bí kí wọ́n á ṣe látàárọ̀ ó máa sọ pé kí ni o astagfirullah kí ẹ bí wọ́n á fẹ́ so eléyìí nǹkan nǹkan padà nínú ọkàn mi ni ṣùrùtù táwọ́bà ò lè rí kí wọ́n sọ pé kọ́wọ́nù wà ń bẹ̀ kò sí ni wọ́n jẹ̀mú táwọ́bà ò lè rí kí wọ́n sọ pé kọ́wọ́nù pé bàbá bá tó sọ pé ẹsẹ̀ fún ìlànà tó túbá wọ́n sọ fún ọ wípé májẹ̀mú tútúbá òun náà ní pé kí ni o kọ́kọ́kọ́ fi ẹ̀ṣẹ̀ yẹn lẹ̀lẹ̀ kó o dẹ̀ sọ wípé o ò ní padà síbi ẹ̀ṣẹ̀ yẹn mọ́ kó o sì máa kábàámọ̀ lórí ẹ̀ fọlá gbé nǹkan tó gbà lọ́wọ́ ẹnìkan ni kó o gbìyànjú àti ṣe kí ni o àti dá padà kó o dẹ̀jẹ̀ pé túbà rẹ̀ yìí o ṣe ń torí ìtọ́lọ́hún ìkíláàsì gbọ́dọ̀ wà bẹ́ẹ̀ ṣùgbọ́n náà ló tó tọrọ túbà dáadáa so kó dẹ̀ jásí téèyàn máa tọrọ túbà téèyàn gbàdé pé o ti wà níbi tí ẹ̀mí ti fẹ́ bọ́ ìwáìsì wa ń tọrọ túbà àbí gbàdé lọ́mọ fẹ́ pa àwọn èèyàn kan rẹ lórílẹ̀ ayé lèèyàn sì wa ń tọrọ túbà ọlọ́run nígbà túbọ̀ ń tì so ilá máa tábà wà á mọ̀ nípa. تاب وآمن وعمل صالحا ọlọ́ni ààrẹ àfẹnudọ́ fi nǹkan tí ọ̀dà lẹ̀lẹ̀ tó wá mú jẹ́ wípé níta ni kọ́ máa ṣe tó pinnu pé òun fẹ́ máa ṣe tó wá ń ṣe wà á mọ́nà tó wá nígbàgbọ́ wà á mi la hàn tó wá ṣiṣẹ́ dáadáa náà. أولئك يدخلون الجنة ولا يظلمون شيئا ọlọ́ni àwọn tó bá ṣe lé gbogbo wọn látòkè tó fi délẹ̀ ọlọ́ni àwọn ni yẹ̀dìkùlù nàlìjánnàta ọlọ́ni àwọn ni wọ́n jẹ́ ẹni tí ó wọ àlìjánnà ọlọ́ni gbogbo wọn ni ó wọ àlìjánnà tí a bá lè kú sórí pé ó tọrọ túbọ̀ wájú ọlọ́run yóò wà lìjánná nam ọlọ́run. wàlá yúdìlàmù nàṣẹ́ ha. ọlọ́run ni wàlá yúdìlàmù nàṣẹ́ ha. ọlọ́run ni wàlá yúdìlàmù nàṣẹ́ ha. torí pé wọ́n máa wò wípé ah èmi tí mo ti wá dẹ́ṣẹ̀ tó tó báyìí sọ́lọ́ wa lè forí jì mí. àárọ̀ ni ara a ní fẹsẹ̀ yẹn bí nìyẹn. láyùdìlàmù nàṣẹ́ ha kéka sàdéhùn fún un káwa má mú àdéhùn yẹn ṣe àbòsí nìyẹn kí ọ̀rọ̀ ni ọ̀fẹ́ ah, ah, kó mi nífà o ah, ó kírun láti bí àìmọye ọdún ọwọ́ abẹ́rẹ́ ẹ̀rùn ní gángan ọlọ́run amú ọsọ́dọ̀ tí ti ọjọ́ márùn lọ́dọ̀ bẹ̀rẹ̀ ẹ̀rùn lọ́wọ́ ọlọ́run ọwọ́ gbogbo ọlọ́ni àwa a gbogbo wọn padà yẹn ọlọ́ni a ní sàbòsí kan sí wọn báyìí káwa lọ máa bá wọn tú àwọn àṣìṣe wọn àtẹ̀yìn wá káwa torí ẹ̀ máa fìyà jẹ wọn ọlọ́ni àníṣe bẹ́ẹ̀ fún wọn tó gbé àdéhùn ọlọ́run ni ọlọ́run yìí sádéhùn kó tó wọn yàpá àdéhùn ló fi jẹ́ pé àǹfààní wà fún mi èèyàn láti kọ́ lọ́run nífà tó bá ti tọrọ túbá tí túbá rẹ̀ dúró dáadáa ọlọ́run dẹ̀ fi gba gbogbo àwọn nǹkan tó ti wà lẹ́yìn ọlọ́run dẹ̀ fi gba gbàgbà dànù ọlọ́run á sọ ní kí ni o ẹni tí ó dẹni dáadáa níwájú ọlọ́run ọlọ́run á ní ẹ lọ́ọ́ máa túwé yẹn jáde ẹ lọ́ọ́ máa mú wá ọlọ́run ni mo ti forí gbogbo ẹ̀ pátá yẹn ọlọ́run ló ti forí jiyàn ìdí túbá wà fún ni ó jẹ́ pé inú ọlọ́run ọba máa ń dùn sí túbá ẹrú rẹ̀ tó bá túbá ju ẹnìkọ̀ọ̀kan wá lọ tọ́ pé a bá ń dààmú tá à ń wá àlà níbi nǹkan tá à ń wá nǹkan kan tá a fẹ́ rí nǹkan kan tá à wá rí nǹkan yẹn mọ́ tó ti wá sú wa táwa padà wàá rí nǹkan yẹn tínú wa wá dùn gan ọlọ́run ni pé inú ọlọ́run ọba máa dùn jù bẹ́ẹ̀ lọ téèyàn bá túbà sọ́dọ̀ ọlọ́run so inú ọlọ́run máa ń dùn gan kéèyàn ò túbà èyàn dẹ̀ sọ gbẹ́sẹ̀ kan tó bíi so ọlọ́run ni alẹ́dínà asọ́fún wa la à ń fún sẹ́yìn ọlọ́run ni látẹ̀kùnà tó mi. ọlọ́run ẹ̀ẹ́dọ́ bá ṣẹ̀ṣẹ̀ lórí pé ah, ẹ̀ṣẹ̀ ti burú jù ọlọ́ni ẹ mẹ́jà kan níbi àánú ọlọ́run. ọlọ́run ọba gbogbo ẹ̀ṣẹ̀ ọlọ́run ọba máa foríjì ee dórí ẹ bọ̀ tẹ́ ẹ̀ bá tọrọ túbá kó tó kó láyé ọlọ́run foríjì yẹ kúrò nínú ọba jẹ̀mí ìyẹn nílé ayé tẹ́ ẹ̀ bá so yẹ ó ní di yẹ kúrò nínú ọba jẹ̀mí an so lẹ́kìnní ọ bàdà tàwọn bá lẹ́yìn ìgbà tẹ́ ẹ̀ lọ́sọ́dọ̀ ọlọ́run ọlọ́run forí jiyàn ni kò sí èmi jiyàn irú irú irú ẹ̀ṣẹ̀ gbódìlẹ̀ kò tóbi dóbi kéèyàn ṣẹ̀ ọlọ́run forí èjìyàn nàm so ọlọ́run bá ń ṣàlàyé fún wa káwa náà gbogbo tó bá kù sí tí a bá jẹ́ àwọn àṣìṣe wa ká rí i pé a tún bẹ̀ ṣe pàtàkì jùlọ ká máa kírun wa déédéé ká dẹ̀ máa jẹ ẹni tó yẹ pé ọkàn wa tí ó máa jẹ́ nǹkan tí ó máa darí ọlọ́run gbogbo ẹni bá ṣe dáadáa ọlọ́run ní àníṣàbòsí kankan sí gbogbo àwọn tó bá ṣe dáadáa nàm. جنات عدن التي وعد الرحمن عباده بالغيب ọlọ́ni jannatin ọlọ́ni jannatin adinin alẹ́tì wàhádà rahmanu ibadahu bilghaibi. إنه كان وعده ọlọ́run ọba ń ṣàlàyé fún wa nínú àyà yìí ọlọ́run ọba ń ṣàlàyé ibi tí ó fi àwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn yìí ibi tí ọlọ́run ọba máa fi wọ́n sí ọlọ́run ọba ń ṣàlàyé ẹ̀ fún wa kan síwájú tẹ̀tẹ̀lẹ̀ nínú àyà náà ọlọ́run ni wọ́n máa jẹ́ ẹni tí ó wọ àlìjánná ọlọ́run bá wá ní ọlọ́run wa fẹ́ ṣe bádàlù àlìjánná ọlọ́run fẹ́ replace rẹ̀ torí pé àlìjánná ọlọ́run wa ní singular ń bẹ̀ yẹn ọlọ́run bá tún wá padà wá mú wá ní kíni ọ jamu'u sọ ọlọ́run ní jàǹnà. جنات ọlọ́run ní àwa àlìjánná àlìjánná adínní ni àlìjánná tó jẹ́ wípé ibẹ̀ náà la máa gbé lọ títí ayérayé jannati ikọ̀ọ̀mọ́tìn àwọn àlìjánná kan ni wọ́n tí wọ́n jẹ́ àlìjánná tá a máa wà ń bẹ̀ lọ gbére òní sọ ọlọ́run bá ní pé àwọn àlìjánná tá a máa wà ń bẹ̀ alẹ́ ti wá dà wọ́n. ti wá dà wọ́n hàn máa lòún tó lọ́wọ́ yìí àlìjánná yìí tọ́jú ọlọ́run ọba ṣàdéhùn rẹ̀ fún àwọn ẹrúsìn rẹ̀ táwọn àlìjánná yẹn dẹ̀ wà ní kọ̀rọ̀ tẹ́rúsìn ò rí tọ́wá nígbàgbọ́ sí ọlọ́run ibi tá a fi wọ́n kó sí nìyẹn ìdájọ́lá ọ̀bọ mu wa náà ni pé kọ́ máa jẹ́ pé ẹ má ti sẹ̀ rí ẹ tí òun wá tọrọ túbá àlìjánná rẹ̀ wà yàtọ̀ sí ẹ̀dọ́jẹ́ pé òun ọ̀sẹ̀ rí tọ́wá jẹ́ pé kí ni ọ tóun wá ṣe gbogbo ẹ̀dílẹ̀ àlìjánná bọ́ ọba ti ṣe sí bẹ́ẹ̀ ló ti ṣe sí bẹ́ẹ̀ ló ti jẹ sí nínú àlìjánná tá bí dáadáa rẹ bá ti ṣe tó bẹ́ẹ̀ náà ló àlìjánná rẹ ó ti tóbi tó ọlọ́run bàbá wa ló ń forí ẹ̀ṣẹ̀ jẹ nìkan kò wá rí fi ẹ̀ṣẹ̀ yẹn béèrè pé kálíjánná rẹ ó fi lọ́lẹ̀ iṣẹ́ dáadáa rẹ ni ó fi láti jẹ́ bá ga wọ́n yẹ pé àlìjáná dáàtú wọn sí ni àlìjáná tí wọ́n máa bẹ́ńbẹ́ lọ gbére alẹ́ ti wá àdàrú àmọ́nù ìbàdàn. èyí tó jẹ́ wípé ọlọ́run ọba tí ń ṣe arahman ó ti lọ ṣàdéhùn rẹ̀ fún àwọn ẹrú sìn rẹ̀ tí àlìjáná yẹn dẹ̀ jẹ́ nǹkan tó wà nípamọ́ bìlìgẹ́ ibì a máa ṣàlàyé kí ni ọ àlìjáná àwọn àlìjáná yìí ó gbogbo ẹ̀ pátá yányán ó wà ní kíni ọ ó wà ní ìpamọ́ sọ èyí pé bilgaidi ni nǹkan tó pé ó wà ní pamọ́ ni sọ nam. ọlọ́run bá wa ń ṣàlàyé àdéhùn ọlọ́run àdéhùn ọlọ́run ọba ọlọ́run ọba èyí yapa àdéhùn tó bá ti ṣàdéhùn ìdánwò bá ti lóhùn ó ṣe ọlọ́run ọba máa ń ṣe ni ọlọ́run ní ìnáwó. ìnáwó gbọ́dọ̀ wádùn àbíyá. ọlọ́run ọba la yúkúlífùlì mihad ọlọ́run ìyapa àdéhùn wàlá ọlọ́run dẹ̀tún nìyí wàlá yúbùdílùlì mihad ọlọ́run ọba kèé rìpléṣì àdéhùn èmi mo sọ pé màá fún ọ délé èmi náà mo sọ pé n fún ọmọ gbà míì ọlọ́run yìí ọlọ́run yìí rárá kì í yapa adé kọ́ ni pé ìfún ọ ní kankan máa lọ ilé mo ní máa fún ọ ìsìn fún ọmọ máa lọ ọlọ́run síbẹ̀ kò dàdí sọ pé ní tí mo ní máa fún ọ rèé o <laughs> ìwà fún ọ ní kíni o eléyìí ò mọ́ gba èmi sórí pé eléyìí dáa ni ọlọ́run síbẹ̀ ọlọ́run bá ntọ́lọ́wọ́ fún wa náà ni ọlọ́run bá sọ pé òun ò fún wa ọlọ́run á ní ìnáwó gánà wàdùn màtíyà. ìnáwó gánà wàdùn màtíyà. ọlọ́run ní àdéhùn ọlọ́run ọba martian ismafulu ni sọ màtíyàn nǹkan tó ṣe wí pé àwọn ọmọ àwọn apá kan gbà yìí pé ismu la máa túmọ̀ rẹ̀ ni pé òun wípé nǹkan tó jẹ́ wípé ó máa jẹ́ wípé nǹkan tó wá máa wá bá ọ ni tó gbé pìlì èèyàn wípé. àwọn kan gbà yìí pé àtà ó wá ni ṣùgbọ́n àwọn apá kan gbà yìí pé náà a lè pè ní súnmọ̀ fóònù náà tí wọ́n bá ní kinní kan wá bọ̀ àtàkà ó wá bọ̀ ìwọ náà wà bá kinní yẹn náà ìwọ náà àtàyè tàwù ìwọ náà wà bá kinní bó ti wá ìwọ náà wà bá sọ yan nǹkan tẹ́gbàdé ọlọ́wọ́ ba nǹkan téèyàn wá máa ń bá ni nínú nǹkan téèyàn nínú nǹkan téèyàn ó rí nínú نعم إنه كان وعده محقيا sọ ọlọ́ni àdéhùn ọlọ́run ọba nǹkan tó máa wà ní àbí nǹkan tó pé gbogbo aláàlá wà bá tí a dẹ̀ rí àdéhùn náà tá a dẹ̀ wà ń bẹ̀ náà ni àdìjọ́nà ọlọ́run náà. لا يسمعون فيها لغوا إلا سلاما. ọlọ́run ọba tí ọlọ́run rẹ̀ wọ́n ń ṣàlàyé fún wa nípa wípé ilé ayé ó yàtọ̀ sí alikiyama ilé ayé àwọn ọ̀rọ̀ kọ́rọ̀ tí ò wúlò òun náà là máa ń gbọ́ nílé ayé ọ̀rọ̀ tí ò ní séèyàn láǹfààní okunlé ayé àwọn ọ̀rọ̀ ọ̀tàn jẹ́ okunlé ayé àwọn ọ̀rọ̀ tọ́mọ èèyàn rò pé òun gbádùn ẹni tó dẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ ṣàìtọ́ọ̀nù ni okunlé ayé à ń gbọ́ orin ni à ń gbọ́ gbogbo ẹni gbogbo àwọn nǹkan wọ̀nyí ọ̀rọ̀ tó ọ̀rọ̀ ṣètọ́nù ni gbogbo ẹ̀ náà lọ àwọn aburú tó pé ó kunlẹ̀ ayé ọlọ́wọ́ à ń sọ fún agbẹ́dẹ́ bá ti jẹ́ ọ̀gbẹ́dẹ́ alkiyama láàyè sinamu na fi hà. ọlọ́run ní àwọn tó bá ń bẹ nínú àlìjánná wọn ò ní máa gbọ́ nínú àlìjánná lágùwán gbogbo nǹkan tí ó máa jẹ́ ọ̀rọ̀ tí ò wúlò ọ̀rọ̀ tí ò wúlò gbogbo tá a máa gbọ́ ìrántí ọlọ́run nìkan ni ó kù gbogbo tí wọ́n máa jẹ́ n tó sopọ̀ mọ́ àwọn gbólóhùn tó dáa tó yẹ kéèyàn máa gbọ́ onílẹ̀yìn máa gbọ́ ní àlìjánná ibi tí gbólóhùn tó dáa bá wà àwọn màláìkà náà wọ́n máa wà ń bẹ̀ ibi tí gbólóhùn burúkú bá wà ń bẹ̀ àwọn àlìjànnú àwọn ni wọ́n máa kójọ ọ́ síbẹ̀ ọlọ́ni àní máa gbọ́ lágùnwàn ọ̀rọ̀kọ́rọ̀ náà ọlọ́run ní nǹkan tí a máa gbọ́ òun náà ni salaman ìtumọ̀ alákọ̀ọ́kọ́ tí àwọn àfáà sọ òun náà ni pé àwọn màláìka sọ wọ́n máa yẹ̀dìkùlúnà alaykum sọ wọ́n máa wọlé tì yín wọ́n dẹ̀ máa sọ wípé asàlámù alaykum àwọn màláìka wà máa sálámà sí wa ní gbogbo ìgbà nínú àlìjánná so ìkànnì yẹn a máa sálámà síra wa nínú àlìjánná gbólóhùn yìí ó jẹ́ nǹkan tó pé yóò máa wáyé nínú àlìjánná gbólóhùn títún jẹ́ sàlámà òun náà ni pé àwọn gbólóhùn tó bá là kúrò nínú àìdá tó gbé gbólóhùn lé ayé ń gbà mí ẹ máa gbọ́ gbólóhùn mi gbólóhùn èébú yóò máa kó nira báyàn gbólóhùn èpè a máa kó nira báyàn gbogbo gbólóhùn èébú ni gbólóhùn èpè ni àtàwọn gbólóhùn ìmọ̀ fìyànṣe yẹ̀yẹ́ gbólóhùn oríṣiríṣi àwọn gbólóhùn àwọn ìmọ̀ ẹyọ àìdá èèyàn jáde gbogbo àwọn gbólóhùn tó kúnlẹ̀ ayé ìpàtà yẹn yẹn ọlọ́run ní gbólóhùn tàlìkì àmọ́ yọ là kúrò nínú gbogbo ẹ̀ kò ní í sí pé èmi ọmọ aládìí ọkàn sí lágbájá mọ́ níbi pé màmá ṣe kéta rẹ̀ tí màá wá ní abẹ́ẹ̀rí lórí ẹ̀ ti gùn ni abẹ́ẹ̀rí bí kíní kan tí màá máa sọ tí màá máa yọ àlébù ara rẹ̀ tí màá máa sọ àwọn ọ̀rọ̀ tí ọ̀dà nípa rẹ̀ kò ní í sí nínú àlìjánnà náà sọlá o ti yọ wo ti ń jẹ́ kéèta wo ti ń jẹ́ àdì ọkàn wo ti ń jẹ́ àwọn gbólóhùn tá a máa sọ lẹ́nu wa tó jẹ́ pé i máa jẹ́ gbólóhùn tó kú díẹ̀ káàtó kọ́lá gbólóhùn náà a máa jáde lẹ́nu yẹn téyìn ó sì téyìn ó sì wí so látara bẹ́ẹ̀ ọlọ́run bó yọ gbogbo gbólóhùn yẹn kúrò nínú ẹ nínú ẹ nínú ẹ nínú ara wa nínú ọkàn wa gbogbo gbọkúgbọdá ti gbọ́ tó lè wà ní orí ẹni wá jẹ ní àlìjẹnà gbogbo ẹ ní ọmọ jẹ nǹkan dẹgbẹ Ọlọ́run ọbọ òní kọ wá ní nǹkan dẹgbẹ yẹn wà máa sọ nínú ọgbà àlìjẹnà so dáàmú gbọ́ ń bẹ̀ òun náà ni ọ̀rọ̀ tó ńlá kú nínú àyídá tanyanya. wàlàhùn rìzìkùn fi àrùn Ọlọ́run bá wá ń ṣàlàyé fún wa yí ẹ̀rí àwọn tó bá ti wá wà nínú àlìjánná ní tí ó máa wà fún wa òun náà ni pé wàhálà wọn mú rìzìkù. ọlọ́run ní ní wọ́n máa jẹ ní wọ́n máa mu ọlọ́run ọba ní yóò máa wà fún wa nínú ọgbà àlìjánná ntí wọ́n máa jẹ ọ máa wà ń bẹ ntí wọ́n máa mu yọ máa wà ń bẹ wọ́n wá ní wọ́n wà máa rí jíjẹ mímu yẹn ní àárọ̀ àti ní ìrọ̀lẹ́ gbogbo àwọn àfáà tí wọ́n gba tẹ̀síìrì wá fún wa òun náà ni wọ́n ṣàlàyé pé nínú àlìjàn náà kò sí nǹkan tí ń jẹ́ àárọ̀ kò dẹ̀ sí nǹkan tí ń jẹ́ ìrọ̀lẹ́ nínú àlìjàn náà ṣùgbọ́n nínú àlìjánná àwọn àfáà wa ṣàlàyé pé kí ni wọ́n ó fi máa mọ̀ òun náà ni wípé ìmọ́lẹ̀ òun ni ó máa wà nínú àlìjánná ẹ̀rí ìmọ́lẹ̀ yẹn tó bá ti wá di àsìkò kékeré kan yóò máa jẹ́ nǹkan bẹ́ẹ̀ pé ó kàn máa rọra kù díẹ̀ ibìkan yóò máa dìm níbìkan yóò máa kékeré yóò máa kù níbìkan wípé òun ni ó máa jẹ́ àmì pé kí ni àmì àárọ̀ àti ìrọ̀lẹ́ òun náà nìkan tí àwọn àfa tí wọ́n ṣàlàyé fún wa òun náà ní pé dídìmù ìmọ́lẹ̀ sọ pé òun náà ni yọ́ máa jẹ́ ìkan máa jẹ́ dọ́wọ́kù ìkan máa jẹ́ núrù so ìyàtọ̀ wà láàrin dọ́wọ́kù àti núrù so dánábì nǹkan ní dọ́wọ́kù òun náà ni ìmọ́lẹ̀ tí òòrùn máa mú wáyé tí ó tẹ̀ tí ó clear gan báyẹn so ọ̀gá máa ń pè nǹkan ní núù òun náà nìmọ́lẹ̀ tó ṣùpá máa ń mú wá èyí tó jẹ́ wípé yóò ra yóò ra tí òṣùpá bá ràn dáadáa òṣùpá ọjọ́ kẹyìnlá tó bá ràn tán yálẹ̀ òun náà nìmọ́lẹ̀ tó máa ń mú wá eléyìí ni a tún máa mọ̀ wípé àmì àárọ̀ àti ìrọ̀lẹ́ yóò wá máa ṣe déédéé irú àbá náà ti máa ń láyé òdiwọ̀n bí kíní ó ti máa change síra wọn yóò jẹ́ kíní òdiwọ̀n alẹ́ àtòru tá a ní ní kíní o tá a ní ní ayé ń bì ọlọ́run sọ máa gbé oúnjẹ wa yóò máa wá sọ́dọ̀ wa sọ ní gàdàgbé yóò máa wá ní àárọ̀ yóò máa wá ní àárọ̀ yóò dẹ̀ máa jẹ́ nǹkan tó ṣe wípé yóò máa wá ní ìrọ̀lẹ́ oríṣi àwọn àdìsí náà ni ó ṣe ìjẹ́rìísí àwọn ọ̀rọ̀ yìí òṣèlú ọba sọ àdìsí àbí suwaruhum ala suratil qamar laylatal badri àyàrí àwọn alákọ̀ọ́kọ́ àwọn ènìyàn tí wọ́n kọ́ wọnú àlìjẹ́nnà àwòrán wọn yóò dàbí àwòrán òṣùpá ni ní ọjọ́ kẹrìnlá bí gbogbo bára gbogbo àwọn ará àlìjẹ́nnà ó ti rí nìyẹn tó yẹ pé ìmọ́lẹ̀ ni gbogbo ara wa ìmọ́lẹ̀ náà ló kún gbogbo àyè tó wà bẹ́ẹ̀ ẹ̀ wáyé tábàdé wa wà lálìjẹ́nnà àní máa jẹ́ ẹnì tó ṣe wípé láàyè sùkúù náà fi hà wà láyà tabakọ̀tù náà fi hà èyí tutọ́ sínú àlìjánnà èyí jẹ́ tí ó fọn kẹlẹ̀dẹ̀ èyí fọnkú wà láyà tàgà wàtún èyí ò lọ́gbọ́n fẹ́ yàgbẹ́ èyí ò lè sọ pé ń fẹ́ tọ̀ so àníyàtún wa àmṣàtún àdáàbò àlùfíìdọ̀ so àgbọ̀ tá a máa fi jẹun àti àwọn kóòpù tá a máa lò góòdì àti sílífà ni gbogbo àwọn lọ́fíńdà tí ó máa wà fún wa àwọn lọ́fíńdà tó lóorùn ni òórùn tí ó wà máa tàbá wá jẹ́ pé àwa jẹun tí ó máa jáde lára wa náà ni àágùn àágùn yẹn wà máa jẹ́ àlìmísìkì sọ yóò máa jẹ́ àlìmísìkì sọ àdìsí yẹn lọ báwọn tó ń ṣàlàyé fún wa níparí àdìsí yẹn ẹ̀rí wọn ni kùlùmù àlàkọ́lùmí wa ọkàn ó rí bí ọkàn kan ṣoṣo àní ní adìẹ ọ̀kan àní ní pé a máa búra wa alá ìtìláfà bẹ́ẹ̀ náà òun kò ní sí pé a máa sọ pé ní ìgbà àdá gbogbo ẹ̀rú ni wàhálà tàbá gbọ́dọ̀ àní kórìíra ara gbogbo nǹkan tó máa ṣe àlàyé kò ní sí rárá yusabbihuna Allaha bukratan wa asiyan àátùmọ̀ àṣàfọ̀mọ́ fọlọ́wọ́n ba ní àárọ̀ àti ní ìrọ̀lẹ́ ìyẹn ni pé gbogbo táìmù yẹn tí mọ́lẹ́yẹ bá ti ń dì tó ń tàn á máa ṣe kí ni ọ á máa ṣàfọ̀mọ́ fún ọlọ́run ọba so ìṣọlọ́ba ó ṣàlàyé fún wa nínú àwọn àdìsí pé àárọ̀ àti ìrọ̀lẹ́ a máa jáde náà nínú àdìsí òun ní nípa àdìsí Ibn Abbas ó ní àwọn àṣùwádà àwọn tó kú sójú ogun alábáríkì náírà bíbábìlì jẹ́nà wọ́n máa bẹ níbi odò kan tí ń tàn níbi ẹnu ọ̀nà àlìjẹ́nà ẹ̀rí pé ó ní ilé kan fi kú bàtún tó jẹ́ aláwọ̀ blue sọ yakurujú alẹ́ imriskuhum arsiki wọn máa jáde wá bá wọn mínàlì janna bukratan wa asiyan ní àárọ̀ àti ní ìrọ̀lẹ́ so àwọn àdìsí yìí ó ń sọ fún wa pé àárọ̀ àti ìrọ̀lẹ́ ó ń jáde nínú àdìsí ṣùgbọ́n nínú àlìjánná tó bá jẹ́ ọ̀bẹ̀rẹ̀ àlìkìyàmà à ń pè ní yahoo kìyàmà ọjọ́ tí ò ní sí ọjọ́ míì lẹ́yìn ẹ̀ kò ní sí pé ilẹ̀ kan tó wá súnmọ́ gbogbo rẹ̀ ọ̀ máa wà ní mímọ́ ni ṣùgbọ́n a máa ń ṣe gbèdéke àárọ̀ àti kíni ọ àti ìrọ̀lẹ́ pẹ̀lú dídí ìmọ̀mọ́lẹ̀ àti kúkúlù kíni ọ ìmọ́lẹ̀ òun náà ni a fi máa ṣe eléyìí ọlọ́run bá ń sára ìfún apẹ́ ẹni bá ti jẹ́ ní àlìjẹ́ náà láwọn orísun òun fi á. àwọn orísun òun fi á ọlọ́ni arsiki wọ́n máa bẹ fún wa nínú ọgbà àlìjánná ní àárọ̀ àti nírọ̀lẹ́ náà. تلك الجنة التي نورث من عبادنا ọlọ́run ní tìlíkà àlìjánná ọlọ́run ní ìyẹn ní àlìjánná alẹ̀ tí inú orísun mi ní ìbáàdì náà man kana ọlọ́run ní máa ń ká nàtẹ̀kíyá ẹni tó bá bẹ̀rù ọlọ́run ẹni tó bá ní tẹ́kùnwá tó ní ìpayà ọlọ́run ọba irú àwọn ènìyàn yìí àwọn tí wọ́n ń tẹ̀lé tọ́lọ́run ọba nígbà ẹ̀rùn àti nígbà tí ìnira ń bẹ ọlọ́ni àwọn èèyàn yìí tí wọ́n bẹ̀rù ọlọ́run ọba gan ní gbogbo ìṣesí wọn ládòdòdò fi délẹ̀ ọlọ́run ọba ní àwọn yẹn ni màá mú aláàmújogún àlìjánná wa mímí ìbáàdìnà nínú àwọn tí wọ́n jẹ́ gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn ẹrú wa mi bàyàníyà àwọn tó bẹ̀rù ọlọ́run bá tí wọ́n jẹ́ kí o tí wọ́n jẹ́ ẹrú wa òun náà láàṣẹ kí ni o òun náà ni àjẹkọ́ jẹ́ ẹni àlìjánná yìí ọlọ́run bá sọnù sọ́tù mọ́mìnún ọlọ́run ni ọ̀làìka ọmọlẹ́wà àrìsùn ọlọ́run ni gbogbo àwọn mọ̀mìnì tí wọ́n sin ọlọ́run dáadáa tí wọ́n bẹ̀rù ọlọ́run ọlọ́run ni àwọn ni wọ́n jogún àlìjánná àlẹ́dínà yẹ̀rì fún nàlẹ́ Firdaus ọlọ́run ni àwọn ni wọ́n jogún Firdaus wọ́n fi akọ̀rì dùn ọlọ́run ni àwọn náà ni wọ́n dẹ̀ máa bẹ gbére nínú bẹ́ẹ̀ kọlọ́n kàn án náà mẹ́rin tí ó wà ní àlìjánná tí a máa bẹ gbére bẹ́ẹ̀ ètò àgbọ̀ kọlọ́n jù sí wà láǹfààní kọlọ́n jù wúlò fún wa subhanahu wa ta'ala wa bihamdik ashhadu an la ilaha illa wa atubu ilayk.